والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إيه بعد تسلسل إسواجه يا ستقجا في دنلك واتني يدعى لي ẹ ti dáhùn ntoma tó bá ní béèrè gba nǹkan tí kò yé nínú ọ̀rọ̀ na wa ó lè máa ń tó ṣe ṣé ìmáàmù ní ọ̀gá ti máa ń bẹ̀. alhamdulilayi wọ́n ní ká bá ṣe sọ́láàtì débi tẹ̀síwájú ti gbẹ̀yìn ṣùgbọ́n tá a fura mọ̀ pé ìmáàmù wa pèsè àṣọláàtì wọn nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí àwa táwa sí wa lẹ́yìn ìmáàmù táwa sí àṣọláàtì yẹn sẹ́ńtì ìmáàmù ṣe tí ò gba sọ̀láàtì àwa ta tò sẹ́yìn rẹ̀ sí kò bàjẹ́ kò bàjẹ́ òun àyèsí àsọ̀láàtì fanabi sallallahu alaihi rẹ̀ lábẹ́ píntẹ̀lé al-madhhab al-maliki lápèjúwe àwọn tó ń pín nínú mọ́sàbù tiwọn yìí sọ̀rọ̀ àyàn wọn ni ká ṣe àsọ̀láàtì fanabi sallallahu alaihi ní tẹ̀sáhódù ti gbẹ̀yìn wọ́n ní ni lábẹ́ táwọn ọba ṣe nǹkan kan sọ wọn nínú àgbọ́yé tiwọn ìwọ́n sì gbọ́yé pé ká ṣe àsọ̀láàtù fánàbí sallallahu alaihi wasallam nínú ti gbẹ̀yìn ọ̀ràn ya ni nítorí bí àṣẹ pé ká ṣe ti ṣe wá ni kò lè jẹ́ nǹkan mí ìjọra lọ. sọláàtì tiẹ̀ ọlọ́láfíà tiẹ̀ náà burú ó wá bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ máa ń sọ nípa pé tí mẹ́lẹ́hàbù àwọn ẹni tí wọ́n fẹ́ ṣe sọ̀rẹ́ pẹ̀lú imam tí ò bá dọ́gba tí ò bá jẹ́ nǹkan kan náà ṣé àìjẹ́ nǹkan kan náà mẹ́lẹ́hàbù yẹn ṣé ọba sọ̀láàtì jẹ́ àbí kò bàjẹ́ ètò dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ pé kọ́ bàjẹ́ torí ẹ̀ náà sì máa ń sọ pé ẹ̀ṣẹ̀ àfẹ́àyí ó lè ṣe sọ láti lẹ́yìn àlùmàlìkí bákan náà àlùmàlìkí ó lè ṣe sọ láti lẹ́yìn àlùhànàfí gẹ́gẹ́ bí hànàfí ó náà sì lè ṣe sọ láti lẹ́yìn àlùmàlìkí ọ̀ṣàfẹ́àyí gbogbo wọn lè ṣe sọ láti lẹ́yìn hànbàlí hànbàlí náà lè ṣe sọ láti lẹ́yìn gbogbo wọn walakin òfin ṣẹ̀rí àfihàn wa pé ìgbà tí ìyapa ẹnu bá wà láàrin àwọn olùmọ̀ lórí nǹkan kan tí wọ́n fi sọ̀rọ̀ oríṣi méjì mẹ́ta gbogbo ọ̀rọ̀ oríṣi méjì mẹ́ta kò lè jẹ́kùn lọ́dọ̀gba nítorí pé n ti sòdodo tó sì dọ́gba ọ̀kan ní máa ń jẹ́ torí ẹ̀ ìgbà táwọn sọ pé wọ́n lè tò lẹ́yìn ara wọn ṣe sọ̀lá kò túmọ̀ sí pé ntí kálukú ń sọ dọ́gba ọ̀kan náà lọ dọ́gba ṣùgbọ́n khuruj min al-khilaf nítorí àti tilẹ̀kùn yapa lára mùsùlùmí sí mùsùlùmí wọn á ní tò lẹ́yìn ara ẹjọ́ sí. so ńlọ́fà ni ẹnu fi kò lórí pé wọ́n lè tò lẹ́yìn ara wọn láti ṣe sọ̀lá lẹ́yìn ìjọ́un kì í sáyé ìjọ́un tó pẹ́ títí ní al ntí máa ń ṣẹlẹ̀ ni pé àwọn mọ́mú mọ́láàbù kan kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ kálukú máa ń síwájú àwọn tí wọ́n ń tẹ̀lé mọ́. ẹni tó ń tẹ̀lé mọ́láàbù lè má málé ó ní lè má mú tọ̀ mọ́láàbù lè má mú sọ̀tọ̀ lè má mú tọ̀ mọ́láàbù lè má mú Ahmed ibn Hanbal wọ́n ní lè má mú tọ̀ mọ́láàbù lè má mú Abu Hanifa wọ́n ní lè má mú tọ̀. dojúkọ alukébílà wọ́n dojúkọ kaaba lágbọ̀n kan kálukú pẹ̀lú ọmọlẹ́yìn rẹ̀ sọ eléyìí àwọn tí wọ́n padà wá gba ìjọba mẹ́kà àwọn náà padà eradicate rẹ̀ gbogbo kó wa gbogbo kó wa wọ́n gbọ́dọ̀ tó lè bá nítorí ni kí kò tí ẹ bá làkà ìmúra rẹ̀ torí ẹ tètè pété bá gbé ìyàwó dáadáa o ẹ rí i pé àwọn ẹ̀yà pàkán bẹ tí ò lè jẹ́ pé pẹ̀lú rẹ̀ àyè lè wà fún pé kẹ́nìkan tó lẹ́yìn ẹlòmíì o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àní khurujan min al-khilaf ká lè bá àjìnà sí ìyàpá so ìdí nìkan fi ni wọ́n lè tò lẹ́yìn ara wọn náà. aleykum salaam. wọ́n ti gbogbo gbàdá bá pa súnmọ́ra ní sọ láti wá bàjẹ́ ni. ẹ adéka nebo muhammed sallallahu alayhi wa sallam onílà sọlẹ tóbi xọbọrọ ti tàcám wàlá wàhùwà yàtìlù ọ̀bẹ̀tẹ̀yì. kò sí sọlẹ fún gbogbo ẹni tó jẹ́ pé ó ń ṣe sọ̀láàtù nígbà tó ń jẹ́ ń bẹ́lẹ̀ bákan náà kò sí sọ̀láàtù nígbà tí èèyàn bá jẹ́ni tí ń pa ẹ̀gbin méjèèjì mára bóyá ìgbẹ́ àbí tọ̀ ṣé kò sí sọ̀láàtù fún rárá rárá rárá ni àbí sọ̀láàtù rẹ̀ ò ní pé tí a bá sọ pé kò sí sọ̀láàtù rárá rárá rárá ìyẹn ló dé wá gbóúnjẹ kalẹ̀ tí ìwọ ọ̀ jẹun tẹ́gbẹ́ sọ̀láàtì ló ń gbọ́ sọ̀láàtì rẹ̀ ní jẹ́ sọ̀láàtì. láti máa pé nínú àwọn èèyàn tó pé wọn bá gbóúnjẹ kalẹ̀ ọkàn tí ò ní síndìí oúnjẹ o ìdí sọ̀láàtì tó fẹ́ ṣe ni ọ wà. ṣùgbọ́n ọ̀rọ̀ ta bẹ́ni jẹ́ pé làákàyè àtọpọlọ rẹ̀ ò ní síndìí Allahu Akbar tó ṣe títí tó fi ṣe sàlámù àlékún bí ìrònú pé ṣé ni wọ́n fi sí ní àbí roundabout so ẹni jẹ́ pé ìrònú tí wọ́n máa ronú kò sí tàbí ìgbọ́n pé kìí ṣe sọ láti ní ṣe. so bẹ́ẹ̀ náà ni ẹnìkan bẹ́ẹ̀ ní ìsìntọ́ ń gbà ìgbẹ́ ń gbà ní ìsìtẹ́ bá fẹ́ máa bó ṣe rí kápẹ́ nìkan ìtọ́ ń gbà ó sì ti pé tọ́ ń gbà ọ̀hún bá sọ̀rọ̀ ọ̀hún fún àwọn ọ̀rọ̀ yẹn ní àmì fàágùn ọ̀tún ti ẹ̀kọ́ tán ti pẹ́ ọ̀hán tó bá tún rántí fọ́ọ̀mù kan sọ kánjẹ̀ta tó ọ̀rọ̀ ta sọ mbọ́lá fọ̀rọ̀ ti sí kánjẹ̀ta ará mi létí. <laughs> òun ìtọ́sìn gbogbo ọ̀rọ̀ yọ̀ọ̀rọ̀ kí ló dé ọ̀rọ̀ ìkàlí ni ẹ̀ mọ̀ kó mo fẹ́ lọ tọ́ ni. <laughs> so ó rí i pé kò ní lè concentrate lórí tí wọ́n sọ torí ìtọ́fẹ́ jáde ó lè hàn ní màtí ọ̀bàjọ́ lọ jáde ẹ̀rọ bẹ́ẹ̀ ni àkàrà ọmọkùnrin àti ìgbẹ́ bá ń gbẹ̀yàn à ó lágbára kọjá àfikẹ́ àfọ̀ wọ́n á sọ pé wọ́n ní bàbá gbọ́mọ́là bàbá gbọ́mọ́là ìgbà wọn gbà ṣé bàbá gbọ́mọ́là lè gbàgbẹ́ lọ kò tó bẹ́ẹ̀ yọ lọ yàgbẹ́ náà ni yàrá mi ẹsẹ̀ wá wá pé owó náà sọ lẹ́sẹ̀ wọn gbọ́ torí ọlẹ́ gidigidi lọ́nà dá wa ṣe ẹ wá wo so àbúrò lọ́jẹ́ fún gbẹ̀ẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ gbọ́ngbàmí tọ́mọ èèyàn bá débi tó ti lóṣò ìgbẹ́ yìí jáde ìsọ́ni ọkàn máa jáde bígbà tí gáàsì ló kúnnù rẹ̀ so the same thing náà ni tí ọba ń pa iṣu mára làwọn sọkàn pa iṣu mara, you cannot say for sure torí gbà míì tí ọba ń pa ara tó rò pé iṣu ni àbá ìgbẹ́ yẹn jáde so torí ẹ̀ ìnìsàn sọ pé kò sí sọ̀láàtì. ẹni bá pa ìtọ̀ àbígbẹ́ mara sọmọ àti ti jẹ́ pé ọmọ ẹ̀yà àgbẹ̀nu ifo wọ́n ò lè sọ precisely pé tó ní gbọ̀ngbò àfi tó yàn bá ti pẹ́ láyé àìmọye ìgbà tí tó ń gbọ̀n tí gbẹ́ ọ jáde àìmọye ìgbà tí gbẹ́ ń tí tó nìkan sọ pé torí pé òní lè ṣe lọ́n ìgbà sì dúró ṣe lọ́n ṣe lọ́n yẹn à ó ní mọ̀ ń bọ́ lọ sọ̀rọ̀ jẹ́jẹ́ ìgbẹ́ńdà mi láàmú ìtọ̀ ń gbọ̀n mi. àwọn olùmọ̀ọ́sí sọ pé tó bá jẹ́ pé pípa mára tó pa ìtọ̀ mára pípa mára tó ìgbẹ́ mára ló mú títọ̀ ọmọ jáde ló mú kígbẹ́ ọmọ jáde sọ láti rẹ bàjẹ́ ṣùgbọ́n ń gbọ̀n ọ̀pá mára tó bá fẹ́ jáde jáde ọlọ́run á fi kọjá tòfi sálámà wọn ní kò bá sọ láti jẹ. báwọn ọ̀rẹ́ yẹn padà wá sórí nínú wọn pa àti Malik rahimahullah bí apá kan nínú àwọn aṣíwájú wa rere àwọn sàhábà wọ́n ni ẹni tó fi pé ìtọ́ ọmọ gbọ̀n wọ́n gbà mí lórí sọ́lá ìgbẹ́ ọmọ gbọ̀n wọ́n gbà mí lórí sọ́lá wọ́n sì pa mọ́ra wọ́n fi sálámà. lópin ìgbà tí ìtọ̀ ọ̀kan iṣẹ́ ọ̀jáde ìgbẹ́ ọ̀jáde wọ́n sì kà á kún pé sọ láti táwọn ṣe lálàáfíà eléyìí ló fà á la fi yí ìdáhùn àyẹn padà sí pé mọ́jẹ́ ni ló ṣe pé wọ́n lọ pa mọ́ra tí ò fi jáde torí tó bá pé wọ́n lọ pa mọ́ra tí pípa mọ́ra rẹ̀ ó mú mọ́jáde ilé ọ̀pá láti rẹ jẹ́ yàtọ̀ sí pẹ́sẹ́pọ̀ ọmọ pé ń gbọ̀n ṣùgbọ́n wọ́n pa mọ́ra ó fún láǹfààní tó bá fẹ́ jáde kó jáde. sòrò eléyìí kò sí padà jáde sọ láti rí ọ̀bàjẹ́ àwọn sọ ní ìsìn pé síbẹ̀síbẹ̀ tó ọba pamọ́ra náà débi pé pípamọ́ra rẹ̀ mú má jáde. láti rẹ náà lálàáfíà torí tí wọ́n láwọn sàhábà yẹn kọ́ tí wọ́n ṣe torí kò sí ti ẹ lè sì lè máa rú nínú ọpọlọ wa á gbà pé kọ́lá wọn bá kó yọnu sí wọn. lèmọ́lá àwọn rí ànábì Muhammad sallallahu alayhi wa sallam kìí sì ṣe gbogbo aṣọ là á sá lóhùn kìí ṣe gbogbo tí sọ̀hábà gbọ́ tán ni wọ́n sọ fún wa kìí ṣe gbogbo tí wọ́n rí tán ni wọ́n sọ fún wa. nínú nínú ẹ̀kọ́ wọ́n ní ó ti tó ní tí ò dáa fún yẹn ó ní kó gbogbo tí ọba gbọ́ náà lọ́sọ̀ọ́. wọ́n máa sa ẹ̀sán tó sọ ní gbogbo tó gbọ́ ni tó bá ń pè wọ́n bá wà lẹ́bù tó yẹ pé gbogbo tó bá gbọ́ láyé ọ̀sán àdìpọ̀ sọ náà ni nǹkan sí ọ. sọ àwọn sahaba èyí tó sọ fún wa náà sọ fún wa nínú tí wọ́n rí ìmọ̀ wọn pọ̀ sọ nǹkan tó ń sè yẹn yóò túmọ̀ túmọ̀ sí pé wọ́n gbọ́ wọ́n lè má sọ fún apá àgbọ̀ àmọ́ wọ́n ti hù níwà ìwà tí wọ́n hù wọ́n tó wa láti mọ̀ pé eléyìí náà ní nǹkan tí ó fẹ̀yìntì wọn yìí ṣe nǹkan lápò ara tiwọn náà àfikún ẹkọ wọn rí pàǹdà bí sallallahu alaihi wasallam ló ṣe bẹ́ẹ̀ àbọ̀ lọkọ wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ eléyìí jẹ bó ti ṣe jẹ. aleykum salaam. gbé nígbà rẹ̀ bọ́ọ̀lù àjẹbẹ́ ṣe àgbẹ̀ ṣé àwọn àti ìlú ìgbàgbá ní láti fi ṣe àṣàrà fún ọ̀ṣun láti máa ọ̀ṣun ra làbí àwọn àwọn àṣe a máa fi àkókò ìkọ́lẹ̀ láti fi ṣe ìgbà kan yàtọ̀ sí ìlú ìṣúra. ike báwo la ṣe fẹ́ ṣe yàtọ̀ láàrin àdéhìí ipa ànábì sọ pé sọ̀hábì kan ó dìgbà tó bá tó fi gbogbo àkókò tó fi ń ṣàdúrà ṣọ̀ṣọ̀ láti fọ́ pẹ̀lú kíni ìyàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìyẹn ni pé báwo la ṣe lè so méjèèjì pọ̀ kìí ṣe yàtọ̀ báwo la ṣe lè so àdéhìí tó ní máa ṣàṣàlá tó tọ́ka sí pé máa fi gbogbo àdó àṣàṣàlá tó fún anabi sallallahu alaihi pẹ̀lú páwọn náà tó lábùkátà bó la ṣe lè so méjèèjì pọ̀ àkọ́kọ́ náà bí ọ̀sọ́ fẹ́nikẹ́ni ikpe dìgbà tó bá tó fi gbogbo àdúrà rẹ máa sọ̀sọ̀ láti fún mi lóòótọ́ jẹ́ pọ̀ fẹ́ràn mi kànábì ọ̀sọ̀ bẹ́ẹ̀ fẹ́ni bọ̀tì. nítorí àdìsí yẹn àdìsí Ubay ibn Ka'b radiyallahu anhu anábì sallallahu alaihi wasallam ń bi léèrè wípé abala mélòó nínú àdúrà rẹ lọ́ọ́ máa fi ṣe àsọ̀ láti fún un. wọ́n á sọ pé ìdá kanu mẹ́ta ìyẹn ni pé two over three tó kù wọ́n máa fi ṣàdúrà ni àmọ́ one over three wọ́n máa fi ṣàṣàlátù ni tí ọba tún fi kún kọ́ bá dà lóṣù pé òní fẹ́ràn mi ó dìgbà tí tí ọba tún fi kún kọ́ bá dà lọ́dà fún nǹkan tó ẹ ti sọ yẹn a pé dàjì ìdajì àdúrà mi ní ìsìn máa fi ṣàṣàlátù fún anabi sallallahu alaihi wasallam anabi sallallahu ni tí ọba tún fi kún kọ́ bá dà wọn ọ̀dà ìdá méjì nù mẹ́ta tó bá tiri àwọn ìṣòro náà ṣọlá ni ọ̀dà àmọ́ tó bá tún fi kún kọ̀ bá dà ah, kọ́bú gbogbo àgbà tí màá fi ṣe àṣàlátù ní fún ànàbì sallallahu alaihi wasallam ànàbì wa sọ pé ìdán tó ká fà á tó bá ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé ọlọ́run tù ọ́ ọlọ́run tù ọ́ ní gbogbo nǹkan tó o máa tọrọ. gbogbo ntọ́ ọba máa béèrè ọlọ́run tù ọ́ láì béèrè. ṣé ó túmọ̀ sí pé kò sí yàtọ̀ láàrin sàábìyàn àti wọ torí pé mùsùlùmí ni mùsùlùmí ni wọ. ìdáhùn ibi sọ̀rọ̀ láàrin sílẹ̀ ń bá kọ́ ẹnìkan nínú àwọn sàhábà rẹ̀ ẹ̀kọ́ gbogbo àlùmà. lópin ìgbà kan ọba ti wá tó ṣàfihàn pé a ti rí ẹ̀kọ́ yẹn fún nìkan ẹlòmíì nínú rẹ̀ nínú àlùmà yìí. gbà náà láàánú tí ẹnìkan ni kò sí fáwa òṣìṣẹ́ nìkan tó sọ pé ti Ubay ibn Ka'b nìkan ni torí ẹ̀wọ́ náà gbogbo àdúrà rẹ sínú mímọ sọ̀sọ̀ láti fẹ́ lẹ́bi Muhammad sallallahu alaihi wasallam kọ́ wá wò bọ́lá òun tu ọ bí ò ní tu ọ eléyìí ìjà bó ti ṣe já mbà sọ yẹn ni kíkọ tako nǹkan mi àwọn ọ̀nà ìsìn ìwọ iná nìrẹ́ lẹ́bàjẹ́ tó o bá ti sọ pé lọ wọ́n fẹ́ irú wọ́n fẹ́ yọ̀ wọ́n lọ bajaj wọ́n lọ wọ́n fẹ́ mọ́tò wọ́n ti mọ̀ pọ̀ ṣàdúrà sá tó àwọn sàhábà yẹn orí táwọn wájú gbogbo nọ́ọ̀sẹ̀sì yẹn lọ àwọn fẹ́ kọ́ da fáwọn láyé kọ́ da fáwọn láyé kìyàmà káwọn máa wọ̀ náà tó bá ti ṣe àṣọ láti fún ànàbìsọ̀lá àṣìlá pọ̀ tọ àsọláàtì yẹn o ẹ̀rọ àsọláàtì ti kó oríṣiríṣi báyìí ní ìsìn àbẹ́ yẹn náà gbọ́ oríṣiríṣi wọ́n á ní kíkà lílì fáàtì kí ni lílì fáàtì èyí ṣe léyìn náà kọ́ máa ṣe o ọ̀sọ̀láàtì Ibrahimiyya etí gbogbo wa mọ̀ yẹn tá a máa ṣe ń tẹ̀síwájú wa Allahumma salli ala Muhammadin wa ala ali كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد so tó máa ṣe tó ń لا tó ń ṣe tó ń ṣe wọ́n ládùá نعم عليكم السلام wọ́n ń kó kòkó pamọ́ wọ́n ń kó kaṣú pamọ́ tí òun ló gbìn àbọ̀ rà ẹni tó bá rà tí ń kó pamọ́ kọ̀tọ́ kì í fún oúnjẹ o ẹnì kan á jókòó ti kóró kaṣú tó lọ jẹ káàtì ẹ̀kọ́ ti yẹn nílò àwọn àmàjẹ tó èkó à ọlọ́mọdé kaṣú lórí ẹ̀yàn so eléyìí ń sọ oúnjẹ ṣùgbọ́n òun náà ra oúnjẹ ni. bẹ́ẹ̀ náà ni kòkó kìí ṣe oúnjẹ ṣùgbọ́n náà àrò oúnjẹ ni gbogbo náà ti jẹ́ ntẹ́nu máa ń jẹ ṣẹ̀rí ọ̀gbà anabi aláṣìṣe aláṣìṣe ní máa kú ọjà pamọ́ oúnjẹ ni wọ́n sọ nítorí báyìí sì yẹn gan ọ́ dá lórí òróró ni bẹ́ẹ̀ náà ni wọ́n ti máa kókó haram lábẹ́ ìfọlọ́. wọn náà tabua wọn ti sọ̀rọ̀ rẹ lẹ́nu ètò àti ẹ̀jẹ̀ yìí náà tó kó bó kú torí tó bá ń gbìn ọjà bá gbìn oúnjẹ gbìn bá àmọ́ tó bá gbé wọn lọ lọ rà á láti kó pamọ́ tó fẹ́ fún ìgbà tí ọ̀wọ́n tó fi wá jèrè tabua haram. torí pé àgbẹ̀ tó gbìn òfin ṣẹ̀rí àsọ yìí pé tí a bá sọ yìí pé ntọ́jà ń sọ lónìí iná ìlú náà gbọ́dọ̀ lọ tà á ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ yóò fìdí rẹ́mi kò tún ní yí àdé sí àgbẹ̀ mọ́. ẹ̀rí gbogbo analyst àtọmọtá gbé sí agricultural science clinical department by force by fire àyẹ̀wò ẹ̀kọ́ tẹ̀sán wọ ọbẹ̀ nítorí ọlọ́ so àti ẹni tí ọ̀wọ́ ọbẹ̀ náà ṣé tó máa sọ pé ta ló fẹ́ ṣe sámà kọ́ náà owó táwọn èèyàn wá amúròkó yẹn yìí ṣe owó akọlẹ̀ ẹgbẹ́kú ẹ̀jẹ̀ ọ̀rọ̀ wọ́rọ̀ owó yẹn àgbàpá nàìjíríà express làwọn èèyàn wá ókè ẹni tó wá sí sùúrù kọ̀ọ̀rọ̀ wàláì kọ̀ọ̀rọ̀ ó ṣe sùúrù ọmọkùnrin bóòlù kọ́kọ́ lílẹ̀ bí wọ́n ọ náà ni orílẹ̀ ọlọ́kọ́ náà ló tún kọ́ tán gbìn síbẹ̀ síbẹ̀ tán náà kọ́ lọ́wọ́ ọlọ́run èrè oko yọjú inú rẹ̀ ń dùn tó wọ́n ọ̀pọ̀lọpọ̀ ń gbẹ́mìí mi o torí pé tí ọba ti ọrí wò ní mà. at between thirty minutes gbogbo tí mo kàn ń lò sí o màálù ti mú balẹ̀ wọ́n á ní kí ló dé tó fi sọ̀rọ̀ tí ọmọ pa nídìí ẹran àbẹ́rẹ́ rí nǹkan náà wà nídìí ẹran náà á jẹ gbogbo kó tèmi. I keep Nigeria one. Ẹ ìkọ̀rọ̀ sí kí nàìjíríà wà ńgbà tí ẹ̀fẹ́ mi sọ dúkìá tèmi àbẹ́ rí nǹkan mọ́ ńgbà tí wọ́n bá jẹ koríko tèmi lóbi wá jẹ́ pé ẹ̀jẹ̀ fúlàní tiẹ̀ góòlù ni ẹ̀jẹ̀ tí mí so bàbá yẹn bp rẹ bá háì àyè láti háì náà ọ̀pọ̀lọpọ̀ tí ń bí but uh, percentage uh, uh, wọ́n interest wọ́n fi ṣe owó à very very low àwọn olè ẹni tó fẹ́ sànù mi fún mi two million ọwọ́ sọ percentage interest yẹn wà very very low it's just zero point five percent zero point five percent sẹ́ni tó fẹ́ mi ló fi owó tó lé owó tó fẹ́ yá mi èmi tí ì lówó tẹ́lẹ̀ náà ok mo á ṣe gbogbo wàhálà mo ṣe gbogbo ẹ̀ tán mo ṣe gbogbo ẹ̀ tán. lásìkò tí èmi ti ń rí pé èrè oko ti yọjú àwọn kan tún wá nú oko mi wọ́n yẹ ah mashala agbára lọ́ta báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí lọ́sínú saka wọ́n bẹ̀rẹ̀ sí àwọn wọ́n bẹ̀rẹ̀ sí lọ́sínú saka ẹ̀mí ẹ̀rù tiẹ̀ gbogbo ẹ̀rù rẹ̀ ẹ̀ẹ́gẹ́ tálágùn app ah, nàìjíríà lè pọ̀ ń wọ́n sì hu gbogbo ẹ̀gẹ́ ẹ̀gẹ́ tẹ̀yìn tí ń retí bọ́wọ́dún kan ńlẹ̀gẹ́ yẹn fi wá ń bẹ̀. tẹ̀yìn òkú ní sàlọ́ tẹ́ bá tẹ̀ kó ẹ̀gẹ́ yìí dọ́jà ọlọ́run fi rẹ̀ yín lẹ́kún àfa. àwọn òṣìṣẹ́ tẹ ìgbà tí wọ́n ti láwọn gbowó gégége ká lẹ́jẹ̀ táwọn náà lè fọwọ́ atú. tẹ́ ti láwọn gbowó gégége lọ́wọ́ àríkẹ́ ti di sákásáká ẹ̀gẹ́ bíi mẹ́rin. tó kú tó ìkìlẹ̀ ń gbogbo ọ̀nà ṣe olùdó bẹ̀ láti kọjá bọ́dà fáàmù ẹ ọba wọ ọbẹ̀ yẹn wọn náà mọ̀ wá so gbogbo nǹkan ìjàmbá ò sí ọ lórí ṣiríṣiríṣiríṣiríṣi tó bá wò lẹ́yìn náà lábẹ́ òfin ọlọ wà á tó haqqahu yawma hasadi ọjọ́ tẹ̀ máa ti ń kí one thousand two hundred notes aláyọ̀ one over ten. that is one hundred and twenty mut irú ike táàbí lọ zakatul fitiri yẹn tó bá one hundred and twenty ní one thousand two hundred ó dínkù àbí ó dínkù tó káyọ̀ pé twenty thousand mut lórí lórí divided by ten ṣé àní yọ two thousand two thousand mut ti lọ́mbẹ̀ o ok gbogbo ẹ ti dínkù tòǹtì káwọn àgbà pé zakatul yẹn kù àkàrà ọmọkùnrin lọ wà kó lọ gàánìsì. pẹ̀lú gbogbo wàhálà àti gbogbo ìpọ́njú èyí ló mú wálé téèyàn bá ń ṣiṣẹ́ àgbẹ̀ wàhálà kan sára sáwọn àgbẹ̀ wọ́n jẹ bàbá ńlá yà wọ́n jẹ bàbá ńlá yà ẹ wò bá àná bá wọ ọjà tá a ra nǹkan ẹ wò bá ná a kàn máa ṣiṣẹ́ pé nǹkan kan kì yọ àbẹ́rẹ́ rí nǹkan mọ́ ok ẹlòmíì ọ̀rá ti fọ́ wọ́n ẹ̀sẹ̀ dájú tó ọmọ nẹ́ẹ̀nà kúnlẹ̀ òun máa wò pé ẹ̀fà kúkú gbá mi létí ọmọ akólólé. ẹ torí òfin ṣẹlẹ àsọ pé lẹ́yìn gbogbo wàhálà yìí lẹ́yìn gbogbo ìpọ́njú yìí tó bá pẹ́ ní tó gbé oko pamọ́ eléyìí ò kó ẹrù pamọ́ o nítorí kìí ṣe pé ọ̀rọ̀ àpò pamọ́ tó bá lọ tà á nígbà míì lẹ́sẹ̀kẹsẹ̀ bó ti ṣe kó kúrò lóko yóò sì fò kọjá sísọ. so Islam ó fún láǹfààní wípé irú èrè oko rẹ̀ yẹn tó bá wù ó lè dá dúró dìgbà míì kó tó di bọ́tà náà lè ìjọba sójà. aleykum salaam. kí wàhálà ó sì kọ́ ọmọ rẹ̀ parí ó sì jáde àwọn ẹni tí àlùwàlá tí wọ́n dúró àwọn ọmọ bá sọ láti lọ. mo rò aleykum salaam. tí àjẹ hmm. ó fò mọ́yà lọ́wọ́ nígbà tí yàn ń dò ṣé ń gbọ́. Hmm. àkọ́kọ́ lọ́wọ́ tó máa ń du ara kì í sàdí ẹnìkan gbogbo ẹran tẹ́ bá fẹ́ dú ọ̀rá yẹn yín oníkẹ́rì pé pọ́n ọ̀bẹ yín dáadáa tẹ́ bá pọ́n dáadáa tẹ́ dá ẹranko yẹn dùbúlẹ̀ tẹ́ fẹ́ dúnbò rẹ̀ ẹ rí i pé látìgbà tẹ́ bá ti gbé ọ̀bẹ lé lọ́rùn báyìí tẹ́ fi rẹ́ kásán rẹ̀ méjèèjì àti bí gbogbo ń gbò rẹ̀ ẹ gbọ́dọ̀ gbọ́bọ̀ sókè. Okay ẹ sì gbọ́dọ̀ jẹ́ kí n tẹ̀ ń dúnbó kó dìde máa yín lọ́wọ́ torí gbogbo ìyànjú tí ẹni pé nǹkan dìde máa yín lọ́wọ́ torí kú ikú òsè o ẹ̀hìn wọ́n sọ pé ojú ni màá ló rọ ọ̀bẹ ọ̀dà lọ́rùn pé adìẹ náà rọ́jú kò sí nǹkan tó fẹ́ kú ẹ̀hìn tí ntí wọ́n fi yìn lọ́rùn tó fi yìn lọ́rùn tó bá ń gbóná wọn tó ń gbóná wọn tó di pé ń gé ẹ̀dá ni ẹ̀dá tó lọ́ọ̀ ń dá ni yóò dìde náà ni yóò resist ìwọ tí o sì fẹ́ láti rí pé o dúnbù rẹ̀ ìwọ náà ò ní tẹ̀sí. wàá mú dáadáa wọn náà ti fi jẹ́ pé kò ní bọ́mọ lọ bíkọ́ sọ́ba ti bọ́mọ lọ́wọ́ ọ̀bẹ kú lọ́rùn rẹ̀ ojú lẹ́sẹ̀ gbé sí àní jẹ. ọlọ́lọ́ mọ ìjẹkújẹ tọ́ mi yẹn ń jẹ báyìí. sọ́ọ̀bù akàn ti wọlé oúnjẹ ẹnìkan bá ń fi ẹ̀rọ gidi mélòó sí àwọn ọkọ̀ ètò tẹ̀ ẹ́ ṣe pé ẹ̀rí ò ní fẹ́ máa báwo wọ́n ṣe dúnbù rẹ̀ kó tó wọnú sàásù ó léwu bàjẹ́ gbogbo agbọn abẹ ń fà mójútó nítorí kó mọ̀ lọ́wọ́ jẹ́ pé kò ń bẹ ti ẹran ni wọ́n ń fún wa jẹ àwọn tí ń dúnbù rẹ̀ tí wọ́n mọ̀ òfin ọlọ́run tó dé a sọ òtó ká tún dúnbù rẹ̀ lórúkọ ọlọ́run àfikọ́ jẹ́ pé a tún dúnbù rẹ̀ fọlọ́run. mo rò pé ó wà ẹ sọ pé mò ń dún bísímìlá Allahu akbar fún Allah ẹgbẹ́ ń dún bọ̀rẹ̀ fún Allah bóyá ẹ ti gbé lọ́dọ̀ rẹ̀ ààrẹ gbọ́dọ̀ lọ sọ pé qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin nusuki ẹran tẹ̀ ń pa ọ́ ọgbọ́dọ̀ jẹ́ lillah wọ́n ní kí máa kó mo dùn ayé mò ń dóbò rẹ̀ ìdájà tẹ̀lé là. Bísí pé ẹsẹ̀ mọ̀ kó láàánú wọn hùn mọ̀ nzábà á lè rẹ́ ìrìnlá. Níbo tí wọ́n lọ hadith Ali bin Abi Talib radiyallahu anhu pàṣẹ bisalòlá ìsìlá sọkọlọ ńláàna gbogbo ẹni tó bá di ọ̀ràn fẹ́lómi tó yàtọ̀ sí Allah. Ìyẹn ni kí tẹ bá fi lè di ọ̀ràn bẹ́ẹ̀ di fi jọ́sìn fún Allah ọlọ́run lánàá yìí. Gbogbo ìgbà tí wọ́n dún bọ̀ ẹ̀rọ bisimilahi allahu akbar ó tún á mi lẹ́mìí rẹ̀ pé mò ń dùn láti fi jọ́sìn fún allah ìgbà náà ló tó tọ́ pé ká jẹ èèyàn mélòó lọ mi lé bá má díẹ̀ tẹ̀yọ́ sì máa jẹ́ ẹ̀ máa pọ́n tìlà bí kò ọ̀lú kan bẹ̀ ọ́ ilé ìjẹ́bù ṣe jẹun náà alaikum salaam. wípé ẹni tí ń sagbe tó ní ara mi lọ́wọ́ nítorí tọ́lọ́ báyìí láṣẹṣe àkọ́kọ́ ọlọ́run bò gbà tẹ̀ jágbe mọ́ ẹni tí ń tọrọ nǹkan lọ́dọ̀ yìí wa amma as-sa'ila fala tanhar bákan méjì ni tó máa sáyé là ń ẹni tí ń tọrọ ẹni tí ń ṣèbéèrè kò bá jẹ́ ẹni tí ń ṣèbéèrè ẹ má jàgbé mà ẹ tó ń tọrọ ẹ má jàgbé mà ṣùgbọ́n àìjágbe mọ́ ò túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ fún torí pé òfin ọlọ́run ọba gan-an ọlọ́kọ ká máa fún alágbe lówó ká má bàa jẹ́ páwọn là ń kọ́rẹ́jì àwọn èèyàn láti máa ṣàgbé ìsìláàmù ní ká ṣiṣẹ́ ńlọ ń fẹ́ kì í ṣe ká máa tẹ́ sáwọn èèyàn. ẹni tó wá ní kí n fún fi sabilillah ọlọ́run náà ló ní kọ́ ọmọ sàgbé ẹni tó ní kí n fún nítorí ànábì ìtì ẹ̀mí fi tẹ́lẹ̀ torí ti takò tọ̀hìd mọ̀ pé wá ìsẹ̀yìn sọ pé mo fẹ́ ràn lọ́wọ́ ní lillahi wa rasuli mọ̀ pé àbẹ́ẹ̀ ti gbẹ̀rù ẹ̀ rí olùsọ pé n fẹ́ ràn lọ́wọ́ lillahi wa rasuli òun fẹ́ ràn lọ́wọ́ torí ọlọ́ àti torí wọn yẹn náà yàn lọ nítorí ànábì gbogbo ànábì ò láyé jẹ́nà tó fọ̀ ànábì ò ní iná tí ó fi ọ sí àmọ́ wọn máa rán yàn lọ nítorí tani torí ti Allah ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ó sì sáré ó sì ní ká pọ̀ bàjẹ́ nínú àwọn èèyàn láwùjọ wa yìí. yóò mọ̀ sọ pé àmọ́ kan fẹ́ sẹ́ lè láì ọ̀rọ̀ sí olè ni mo fẹ́ sẹ́ lè láì ọ̀rọ̀ sí olè lè láì ọ̀rọ̀ sí olè ṣírkù ni. ọ̀rọ̀ ni sọ́kọ́ náà sọ pé bàbá ń ká lẹ́ ti jìrọ́ tó hó ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa rasulihi ẹjẹ kó ọ máa ń tọ̀ sọ. ẹ̀hìn ẹni tó fẹ́ sìn kan lillahi wa sí ila mo rò pé wa ẹni tó ń ṣe nǹkan torí ìtọ́ náà nítorí tànàbì ńlá sọ pé ti ṣẹbọ sọlọ àmọ́ ẹni tó ń ṣe hijira lọ sọ́dọ̀ náà ó ṣe hijira lọ sọ́dọ̀ ànábì eléyìí islam ló ṣe mo rò pé wa torí ẹ eléyìí túmọ̀ sí wípé ẹni tí ń ṣagbe yẹn ẹni jágbe mà àmọ́ ẹni fún iṣẹ́ wo ni wọ́n máa ṣe bí wọ́n bíríkìlì á ṣe nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pé òru rọ̀ bẹ́ẹ̀ kálọ̀ èyí sì mú lọ bí tí wọ́n ti ń tọ̀bẹ̀rẹ̀ lé ẹ̀ rà fún tó tún ní di pọnpọ́n yẹn àbò need so ẹ̀ rà fún so tó bá wá pẹ́ fi hàn yín arísẹ́ mẹ́sẹ̀ bá bọ̀ lẹ́lu so you can now come in èmi náà tó ń bi lórí pé kí n fọ ẹ̀ ń fi kankan dáàjọ́ lọ ìfẹ́ lèmi náà ṣèṣe ìjọ rírí ìjọ ẹ̀rí tí gbogbo wa bá ní láti wá lọ ọ̀rọ̀ agbá máa ṣe bára tani ọba máa fún wa ń bára. Ànábì sallallahu alaihi wasallam ma akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min 'amali yadihi fa inna nabiyyallahi Dawud alayhi salam kana ya'kulu min 'amali yadihi. Ẹnì kò gíńjẹ kárí tó lóore fún bí oúnjẹ tí iṣẹ́ ọwọ́ rẹ̀ pèsè fún lọ. Tó gbọ́dọ̀ bí ọlọ́dọ̀ Dawud alayhi salam nínú sí ọwọ́ rẹ̀ ní ti máa jẹ táwọn aláfẹ́ fi tiwa jọ. tí èmi bá kọ̀ láti falágbe tí wọn náà kọ̀ láti falágbe kò sí tàbí ṣùgbọ́n alágbe púpọ̀ wà sẹ̀sẹ̀ alágbe púpọ̀ wà sẹ́kọ̀ so àbùkù yóò dínkù láwùjọ wa ìtìjú yẹn yọ kásẹ̀ kúrò láàrin àwọn mùsùlùmí ìsìláàmù kò kọ́rẹ́jì wa ká máa ṣàgbé ó discourage wa ni ṣé lè jẹ́ bó ṣe jẹ́ sọ. ọjà rẹ̀ máa wọ́n gbogbo ara yóò bá dínwó. nìkan wọ́n fẹ́ lọ́ọ́ rajà sẹ́yìn lè ta lólobó àwọn kọ́ ni pé fa àwọn èèyàn lẹ̀ kọ́ ni wọ́n máa ro apá kan wọn lọ́rọ̀ lórí apá kan sọlọ ẹ bá wa dín in ìgbà lọ kí pàtó ẹ fún okun lọja ah! ni ọlọ́run ló máa ń dín in ó sì yóò ní àwọn fi nǹkan kan jàǹbó ẹ sì fa àwọn èèyàn kó lọ ọmọ ọrọ apá kan ọlọ́rọ̀ lára apá kejì kò sí tọkàn wọ wọn ò bàbá onúure báwọn ará ibi àti ibi òtí lọ o ibi tó bá ti pé kálukú ni ó ti máa rajà rẹ̀ síbẹ̀ mọ̀ pé kì í ṣe pé àwọn èèyàn náà gọ̀ náà ó sì ń abẹ́ra bọ́tù wọ́tà gbogbo á sì mọ̀ pé normal price bọ́tù wọ́tà is fifty naira ní mẹ̀kúnnù level mo rò pé ṣé gbogbo àwọn onímọ̀wó làwọn lọ́ọ́ one fifty naira December ti ní o wọ́n lọ ibi tí wọ́n ti ta ní five thousand naira yóò bá mi ń bọ́ tí wọ́n ta kan yóò sì máa ka one thousand two thousand three thousand four thousand five thousand. sọ wọ́n lò ó dé sínú búùtù nínú àbíbá náà ilé ìta àgbà náà ní kí a amantu billah àlọ́ ìrànwọ́ kí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwùrọ̀ à ń torí pé ìgbà yẹn àwọn vip aláwọ̀ mẹ́ta wo mùsùlùmí ni wọ́n àmì àgọ́nu àmì sàfáà máa sọ pé wọ́n máa gọ̀ torí pé ó ti yọ̀dọ̀ àgọ̀ báyìí èyí ń tẹ́ ni wọ́n fi ra kan ọlọ́run bá kún mọ́jà àgọ̀ mọ́jà àwọn ọmọ ọwọ́ gọ̀ tó nítorí di eléyìí báyìí fún ẹgbẹ́ ni tí lọ́ọ́ ra rúbá ẹ̀yà ọmọ ẹ̀kọ́ lọ mọ́sẹ̀ mi ló pẹ̀lú ọlọ́mọdé pẹ̀lú sọ àmú wọn lọ sọ ẹ̀ ọlọ́mọsẹ̀ mi ló lóṣù lóṣù tí ọmọ lọ ra pure water fifty naira mo rò pé <laughs> sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ìwé neat torí ibi tí o máa ti sọ fẹ́nìkan pọ́jà yẹn wọ́n eléyìí ni wọ́n òun ti ń ba tọmọlàkejì jẹ́ pàápàá jùlọ tó bá jẹ́ mùsùlùmí àwọn èèyàn wà. tẹ́kọ̀ àwọn believe pé ọjà kan náà ni bọ̀tẹ́ máa fowó kún èyí tí fowó lọ dájú etí wọn fowó kún lọ. ibi o ọjọ́ kan lọ jáde fáktírì o àmọ́ wọn ni ní òun eléyìí ẹ̀yìn original tàbí wa sòtọ́ máa sọ̀rọ̀ kí wọ́n máa wò ọ̀gbọ́n àìgbọ́n rẹ̀ ló fi ń so kò sí yẹ kí wọ́n lọ rẹ tí wọ́n máa gọ ọjà jẹ́ wọn lẹni tẹ kí tó dàgbà jù yín lọ tí a jọ gbára yín lọ́wọ́ láti fi hàn pé ẹpọn ẹlẹ kí tó wá fọwọ́ sí sọpọ́tì ọwọ́ ọ̀tún tí wọ́n ti wá gbé ọwọ́ ọ̀tún gẹ́gẹ́ pé tọ̀ ẹwú lọ́wọ́ mi gan bara tí ọba ṣe Islam pẹ̀lú kó wọn wá yín kọ́ kó kara irọ́ lásán wọ́n á nídìí. Oyún rẹ̀ náà ni kò tọ́lá fẹ́ fi hàn pé ọkùn ẹ̀ lé ọwọ́ àfọwọ́ bí ṣe tó fi pàdé ọwọ́ kan ìrọ̀ lásán. ṣe jẹ́ jẹ́ naam. aleykum salaam. fún àlà ọjọ́ ìpẹ́jù ọjọ́ ìpẹ́jù àlàfo yẹn tako sọ̀láàtì jàmáà àlàfo yẹn tako sọ̀láàtì jàmáà ẹ sì rí i pé àwọn olùmọ̀tán sọ pé ẹ lè ṣe àwọn náà mọ̀ pé lábẹ́ pé ìyapa wà ní àbí òye wa lábẹ́ pé ìyapa wà ní tó ọjọ́ bó ti ṣe jẹ́ ò nídìí láti ṣe sọ̀láàtì níbi tó ti gbọ́dọ̀ ṣàlàfo yẹn lọ́dọ̀ sọ̀láàtì rẹ̀ sí. Naam. Wa salaam. okay imam ẹ tó ti ṣẹlẹ̀ rí ni àbí wọ́n kàn ń rò pé ẹ mọ̀ ká béèrè mi ò nítumọ̀ ìyá kan fẹ́ wò pé ọjà wo bẹ́lẹ̀ rẹ̀ ń dọ̀ imam wà lórí forí kalẹ̀ àlọ́ alárẹ̀ wá bàjẹ́ tí wọ́n ti forí kalẹ̀ náà ló ti wọ́ lómi síwájú àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ nǹkan tí sọ ni pé tó ń bá ti tálọ̀ alárẹ̀ bá ti bàjẹ́. yóò sọ pé tí lágbájá tó bá ti gbórí sókè wà ní kò bọ́ síwájú kó bá wọn parí sọ̀láàtì kò nídìí pé kó fà torí pé ò lè fààyàn níforí kalẹ̀ ọ sọ lọ́rọ̀ tí ọba mọ rẹ̀ gan ọ fọwọ́ kàn pé tí ọba ti gbórí sókè wọ síwájú àwọn èèyàn nínú sọ̀láàtì ọjọ́ bó ṣe jẹ́ na ah, aleykum salaam. kí ẹ máa ń. wọ́n ní jẹ́jẹ́ bá dá sásù yìí alágàrí pé ẹ̀ ń bá wọn pẹ̀ràn alápàtà ló ń. ṣé wọn wá lè fi ọsàn ẹ̀sìn sọ̀lá àti rárá wọn àti ìsìnkú ọ̀fẹ́ lọ ṣeré ìwọ́n fi bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́. tí ìjọba ní wọ́n ti pè chairman butchers association of your market of rí ọ sásọ lọ́rọ̀ lọ́ba gbogbo yín yóò sì ti mọ̀ pé parapara ni sásọ ẹ̀jẹ̀ náà ló gbé lọ́ra pé wọ́n nípàdé kan wà àwọn olùkọ́ máa pààrọ̀ aṣọ ok sọ máa sọ pé baálẹ̀ eré lọ́fẹ́ ọba àlù lọ́fẹ́ gbogbo àwọn dín yẹn wọ́n mọ̀ títí orí wọn náà máa fojú di wọ́n nísìnyí ọ̀fẹ́ tẹ́ lójú àwọn èèyàn àmọ́ kò burúkú ọ̀tẹ́ lọ́dọ̀ ìgbà tó ń lọ sí ṣọ́ọ̀pù tó ń ti ń sáṣọ yìí tí wọ́n bá sọ fún yàn pé sí alápàtà ló ta ní ọ̀dọ̀ ọmọ láàárọ̀ tó bá tún lẹ́ta ní ọ̀dọ̀ ọmọ àfẹn tó bá ti mà. kí ló dé tó wá lọ́sọ̀ gbogbo aṣọ tó láwọ̀ yóò wá sépo sìnkínní. ẹ̀yin sá fún pé kí wọ́n sọ aṣọ funfun yín di black òun ti máa gbé ara bọ̀ wá báyìí pé ah, ẹsẹ̀ sàlà fún ẹni ṣùgbọ́rọ̀. tí wọ́n aṣọ tó yẹ kí wọ́n gbé ọdún síláṣí ọ̀rọ̀ aláìlẹ̀ ọ̀sá tí wọ́n rí wọ́n sá. òkèdè olóyè ẹja kíè sára ẹja kíè sára tí àsìkò sọ láti bá ti tó aṣọ tó ń wọ̀ ṣiṣẹ́ lọ bọ́ọ̀lẹ̀ aṣọ tó wọ̀ wábi iṣẹ́ lọ wọ̀ kó o fi sin lọ. tó fi dórí kápẹ́ńtà tó fi dórí àwọn bíríkìlìyà ìmọ̀dà nítorí pé aṣọ tí kápẹ́ńtà fi ń kalẹ̀ o aṣọ tí bíríkìlìyà tó fi ń tolẹ̀ o ó máa ń rún òórùn burúkú òógùn òógùn tí ń jáde lára rẹ̀ tí èèyàn bá jẹ́ pé sensitive nípa òórùn tó bá súnmọ́ bricklayer wàá máa ṣe ó lè tó five minutes. torí oògùn àti àtọjọ́ pípẹ́ ń bẹ lára sọ wọ́n sì ti mú un la gbogbo rẹ̀ dàbí ẹ̀kú àwọn tí máa ṣe oògùn ìranu ni. jẹ́ pé ó ti ń gbàṣọ ìranu wọ ọjọ́ ti pẹ́ tí wọ́n bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè sin fún wákàtí kan. so torí ẹ bàbá bricklayer ẹran tí pẹ́ fẹ́ dún wájú bàbá kápẹ́ńtà ẹ̀yin náà fẹ́ dún wájú ọlọ́ọ̀ òórùn burúkú ń bẹ lára sọyìn tó bá pé ẹ pé ìnira wà fún ẹni tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ wọn àdéhùn anábì níṣìṣẹ́ tó wá pé ọdún ẹlẹ́gbẹ̀ẹ́ nìkan nu mọ́ṣáláṣí ń bi sọ́dà òórùn kan jáde lára rẹ̀ ò gbádùn bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́kọ̀ ní súnmọ́ ó léwu tó bá jẹ́ ẹni tí òórùn tó dọ́ máa jáde lára wa ó pàtàkì púpọ̀ torí ẹ náà làwọn bàbá ó sìgá àmugbó ọ̀mùtí ológogoro àbẹ́rẹ́ nǹkan mẹ́rin so gbogbo orí àwọn ọrùn burúkú ọkọ náà lóbi sọlá àti àfikọ ní tó bá jẹ àlùbọ́sà àbá àlùbọ́sà ayò ọmọ rẹ súnmọ́ mọ́sálásí wa. kọ́lá náà di ti kan ẹgbẹ́ jáde kúrò mọ́sálásí. torí pé ọrùn burúkú tí wọ́n máa jáde yẹn kò bára mu. unlike tó bá yẹ kó àlùbọ́sà àti àlùbọ́sà ayò wọ́n ṣe mọ́ oúnjẹ ni. mọ́tò bá jẹ́ títì wọ́gàn nígbàdùn so eléyìí jẹ́ ti jẹ́ gbìyànjú láti mọ̀ pé ọlọ́run là ń sìn aṣọ tó dáa lọ́ọ́ ẹ̀ka máa wọ̀ aṣọ tí ó máa mú òórùn burúkú jáde kò yẹ kó pé ní ọmọ wọ̀ lára wa nígbà tá à ń bá ń sìn lọ ẹlòmínà wà tó yẹ fi kan o náà so islam ń fẹ́ ìmọ́tótó torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí o bá ti fẹ́ wà níbi tí èèyàn ti pọ̀ ẹ máa lo àwọn lọ́fíńdà tí ò jẹ́ oní alkohólì yẹn ẹ máa lo ẹni pé oorun tó dáa oorun tó dáa pè fún kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ súnmọ́ oorun tó dáa ó pè fún kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ bínú dìde so àmọ́ tí oorun ọba ti dáa subhanallah àwọn èèyàn máa ẹ̀yọ̀ kan tó máa ṣe rí ó ti kó bọ̀ tó bá ti dé mẹsàlásí jọ mi torí pé ah, lọ tó ń bọ <laughs> ọkùnrin olóorun burúkú ni. ó lè má rùn dọ̀rọ̀ àmọ́ kàtà àti ilé nǹkan wọ́n ti ṣe sápò. ilé ìjà bó ṣe jẹ aleykum salaam. tí sọlá ti máàmù tó bá bàjẹ́ tó wá fẹ́ fa ẹnìkan síwájú. Si eléyìí ọ̀wá jẹ́ni tó bá sọ láti láti bẹ̀rẹ̀ ìgbà tí ìmáàmù wa ní rákẹ́lẹ́ kejì alákọ̀ọ́kọ́ ló ń wà ìgbà tí ìmáàmù dé rákẹ́lẹ́ kẹta tí sọ láti rẹ̀ bàjẹ́ méjì ló ń wà so yóò parí sọ láti ìmáàmù kó tó di pópé tiẹ̀ ìyẹn ni pé nísìnyí rákà kan ní kò fún ìmáàmù tí ìmáàmù fi sálámà yóò sì rákà kan yẹn yóò jókòó yóò sì tashahhud yóò dìde kò ní sálámà àwọn ẹni tó lẹ́yìn ìmáàmù tẹ́lẹ̀ àwọn lè ṣe tashahhud kí wọ́n sálámà ìmáàmù tó ti tó ti mísì rákà kan tẹ́lẹ̀ yẹn yóò ṣẹ̀ṣẹ̀ wá pé sọ láti tiẹ̀ yóò sálámà ilẹ̀ náà. Wa salaam. kó yí sápá òsì bóyá ọ̀sẹ̀ yìí wọ́n àti èso ọwọ́ aago lórí jìlbà abọ́ máa gbé wọ̀ ni sọ̀gáàni ti máa mọ yí sápá òsì ó lè má yí wa tọrọkùnrin làwọn naam sẹ́run báwo wọ́n bá fárí wọ́n bá dirí nínú mọ́sálásí nígbà tí èsì pé lé alájọyọ̀ mọ́ṣáláṣí ṣe é má fi lọ́kùlọ̀ lọ mọ́ṣáláṣí ọjọ́ bó ṣe. bí ká gbé bá wọn ní mọ́ṣáláṣí kẹ́ ẹ máa jẹ́ náà ni mo rò pé kọ̀tọ́ náà. àìmọ̀ ah, àsìkò gbígbá mọ́ṣáláṣí kọ́ la wà yìí ẹ sì tahiyatul masjid ẹ sì jókòó ẹ̀yin lajẹ́ late comer nítorí tiẹ̀ kẹ́ ẹ ṣe tẹ́lẹ̀ so ẹ gbà lẹ́yìn ìgbà tí wọ́n bá parí solatul jumu'ah torí sọláàtì ti ń bọ̀ àmọ́ pé mo àdá ṣe kútúbà lọ lẹ́mọ̀ gba mọ́ṣáláṣí rárá o náà. lópin ìgbà tí o bá ti ní yí irun rẹ̀ padà rìláxà tó fẹ́ fi sí irun yóò sì jẹ́ kí irun rẹ̀ ṣẹ́kù ní irun africans kò ní sọ di irun àwọn europeans àbí asians so kò sí wàhálà mi àmọ́ tí wọ́n bá ti irun rẹ̀ padà ó gbọ́dọ̀ dán ọmọ nítorí misunderstanding yẹn ó lè dá mi dáadáa ó lè já mi àbúrò àmì dáadáa ni pé ah tí o bá misunderstanding yìí o mi bá ti gẹ́ẹ̀tì pé èèyàn dáadáa lọmọbìnrin yìí ẹ bá kí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nísìnyí ẹnìkan fẹ́ fẹ́ nìkan ìgbà ti wá dájọ́ sójú ìyàwó. so àìmọye istikhara àwọn ti ṣe kó tó di pé adájọ́ so obìnrin bá di pọ́ sọ pé àwọn òbí òun sọ pé òun ò ní lọ ilé ọkọ mọ́ ọkọ kọ́ lọ́rọ̀ tó ń kàn wọ́n bí gbogbo sísítẹ́ẹ̀mù yóò ṣe dàrú gbogbo olùbọ́tẹ́ ti rà nílé kọ́ ọ fẹ́ wé olùbọ́ wò ni pé subhanallah àbí wa so ọlọ́run á padà wá yanjú so ìfẹ́ ìwà àtòbìnrin wa ní agbára pé onítọ̀ yẹ kí n fẹ́ náà ni torí pé látàrí èdè lédè yìí nǹkan kan yọjú onáà ni pé ọ hàn pé gbogbo bó ti léwu kádàáwò lè tó oṣùbìnrin yìí lẹ̀ torí àdáwò ńlá ló ti bọ̀ àwọn èèyàn fẹ́ kó tó give up wọ́n yà fẹ́ léwu látàrí oníkàlùfù tó wà láyé ni ó ń kọ̀ tó náà lọ́wọ́ lòun ò sí mọ́. sọ ń gbọ́ àwọn ìyànjú rẹ̀ ìwọ sá sọ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ kò sí nǹkan kan lọ́dọ̀ tèmi ẹni tó fẹ́ náà pẹ̀lú ògùn ọlọ́run tó sì níyẹ obìnrin yẹn wá rí i pé ojú òdìdí gbogbo tí wọ́n sọ kò tú tẹ̀tẹ̀ lára rẹ̀ lọ́nà sọ pé a mọ báwo ló ṣe nífẹ̀ẹ́ wá sí náà ni. <laughs> dídé lẹ́yìn pẹ̀lú ògùn ọlọ́run ìgbéyàwó yẹn ń sọ̀tún sọ̀tún ọ̀rọ̀ ti kà á gbà ìsèkára ńgbà tọ́lọ̀ tí a ti ṣe ṣéde òwúrọ̀ lè ti dé kọ́ máa lọ́dárí. <laughs> yọ padà pé ìwọ lọ gbá fáwọ so ẹ má tètè máa dájọ́ ẹ̀hẹ́n kí wọ́n tó ṣe research wọ́n jump into conclusion so èèyàn research náà ni ó lè sọ result tí research rẹ̀ ó mú jáde ó dìgbà tó o bá parí ẹ̀ ṣèlú ọ̀ ti bẹ́ẹ̀ lọ ọlọ́run tó ti bẹ́ẹ̀ ọlọ́run bá kì í gbàgbé so tọ́lọ̀ máa mú kí ọkàn rẹ balẹ̀ lórí nǹkan tó fẹ́ ṣe máa bá lọ fẹ́yìdà àzẹ́mtá fatawakkal ala Allah ọkàn rẹ balẹ̀ ń sọ ní hílàhílo hílàhílo fi lẹ́yìn lẹ̀ lọ́wọ́ ẹlòmí wa hakadha subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الله أكبر